See, mommy ni. Mommy who? I can't do that. That's your mom. Get out of my house. Get out of my house. kí ni mi sì sọ fún ẹ pé mo ṣe fún un gan-an tí mo fi wá di Who is that woman? She is my mother. Oshamani kuti ní nǹkan tí àwọn méjèèjì gbà lọ́wọ́ ara wọn tó mi ò mọ irú ọ̀rẹ́ tí wọ́n ń bá mi ṣe tó jẹ́ pé gbogbo nǹkan tí mo bá ti fẹ́ bá òun ni wọ́n máa ń lòdì sí. ìwọ lẹ́sẹ̀ ó tún fi bàtà ṣakọ. ìyá làbà bọ ká forìṣà sílẹ̀ nítorí òrìṣà bí ìyá kò sí. if you try it next time. igbó tó wà nídìí àpọ̀ṣù. wàá bá nídìí èèwọ̀ rẹ̀ ọmú ìyá dùn mú ni mo gbọ́ kí ló wá dé tọ́mú ìyá kọ̀rọ̀ lẹ́nu tiẹ̀ tó bá mọ nǹkan tí mò ń ṣe ìwọ ṣáà máa wò mí Lately, I don't need to do the lottery. kí o pè kó fi òun fọlọ́hún ni kí ni problem ẹ bá mi gbé ọmọ mi ìyá jẹ ẹ bá mi gbé ọmọ mi. tẹ̀yìn ká lówó ni. bí òun bá ti lè ṣí yàrá yẹn fún mi kí n confam nǹkan tó wà nínú rúùmù yẹn. ọ̀sánfààní ní ojú ta yàálẹ̀ tá a fi rí o. iṣẹ́ tẹ́tẹ́ ni mo yàn láàyò. gambling. Madrid versus Roma ṣé ẹ gbọ́ mi màmí gógó ni mo fún wọn. ìdílé kékeré àwọn Arsenal yẹn wọn ò níṣòro

What happened? You are a fool. Ẹ fara mi sílẹ̀ gbogbo ṣé mi jàre. Ṣé o fún prince kan? Owó mi jà jàre mo wà òkè. Farabalẹ̀. Owó mi jà. I'm talking about money, none the one that will cause trouble. Ibi ẹgbẹ́ mi náwó, bàbá nìkan mọ́ wípé àṣejù lọ́lọ́run lòdì sí káyẹ̀rá fún àṣejù ò dáa ewúrẹ́ dẹ́gbà láṣọ ẹ̀gbọ́n mi ló ń wá wọ́n lélẹ̀ kó lọ ó padà wá forí gbé kú iye ṣé wúrẹ́ jà aṣọ ni kò ń jà aṣọ àṣejù léwúrẹ́ kúlí àṣejù ọ̀dà kò máa dá. àṣejù ó káyẹ̀ra fún kí láyé mọ ọpọlọ kò kì í fẹ́. ìwọ tí o bá mọ̀ sọfẹ́ ni kò mọ̀ kó fi kọ́ mọ́ wípé àṣejù lọ́lọ́run lòdì àṣejù ò dá rárá o. kí ló ń pè ní àṣejù ẹni lówó lọ́wọ́ tó sọ pé owó yẹn kò tó òun ẹni tó ti kọ́lé tó sọ pé lè kò tó òun ẹni láyà nílé tó ń sọ páyà ẹ̀ kò tó ẹni tí bímọ obìnrin tó ń wọ́mọ ọkùnrin ẹni tí bímọ ọkùnrin tó ń wọ́mọ obìnrin aláṣejù ni wọ́n aláṣejù ní gbogbo ẹ̀ o rárá o ká yẹra fún àṣejù dá kò má dá kí láyé mọ́ ọpọlọ òun. béèyàn bá mọ̀ sọ́fẹ́ ni kò mọ̀ kó fi kọ́mọ́ wípé àṣejù lọ́lọ́run lòdì sí káyẹ̀rá fún àṣejù lọ́dà rárá o. kí láyé mọ̀ pọ́lọ́hún kò kí fẹ́ ìwọ tí o bá mọ̀ sọ́fẹ́ ni kò mọ̀ kó fi kọ́mọ́ wípé àṣejù lọ́lọ́run lòdì sí káyẹ̀rá àṣejù ò dáa rárá o. okay, I have to settle it, it's fine. Yeah, okay, bye. Ah, oh, baby, you're fine. Kí ló ṣe mi kọ? Actually, kò gbé nípa tí mo lọ nù. Ṣé need to yẹn gbọ́ lọ ọkọ mi ní o? Generator ẹ̀dẹ̀ fún mi problem, ọmọ yẹn gbọ́dọ̀ sí ní so. Wọ́n á the sàn ìbátan. Mi kò fẹ́ stress ara mi ni, ṣóṣà mọ̀ pé ìbátan yẹn No, òun náà máa ń act. Mi ò lè fẹ́ disturb. Ìtúrẹ̀ mi pa. confam ó ti kú ó ti kú mo fura sí ẹ pé kí n tẹ̀lé wọlé ó ti yẹ ah, ọ̀gá fóònù kan rí mi. ìwòlẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ bọ̀ tàbí ẹ má bọ̀ iná ẹ má bọ̀. ẹyin ah. sùúrù sá ẹyin sùúrù sá ìjọ sá ẹyin sùúrù sá. Ah. jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí mi mi ní rógun ẹ̀wọ̀n láyé mi láyé irú èròkérò wo rèé. Maida. Ah, Maida. Mo ń bọ̀. Bọ́lódà. Mo kàn fẹ́ stroll dé ọ̀rọ̀ àwọn pàdé mi mẹ́. Ah, ah. Lẹ́ni Sátidé. Inú náà mo lè ráyè lọ. Ṣé bẹ́ẹ̀ ni day off ni ó yẹ kẹ wà nílé kẹfara nù mí ni? Kò ṣe pé ẹ tún máa fi mílẹ̀ ẹ tún máa máa lọ bò mí. Adéjọ́ wà látàárọ̀ náà ẹ̀yẹn náà ò tí tó ẹ jókòó tí mi ẹ fara nà mí. ẹgbẹ́ tí má tún padà dé kan. Ah, ah. àbí mo ti sùn yín ni tó bá yá sí ẹ máa ní wàhálà mi pọ̀ ní wàhálà mi pọ̀ èmi ò fẹ́ gbogbo nǹkan báyẹn wá jókòó tì mí nílé ẹjẹ́ àjọ faranura mi ò tiẹ̀ ṣe wẹ́ẹ̀ lọ́bì kankan ni àjíjọ́ ah, máa wà nulẹ̀ ni for better for worse lájọ ṣe ẹ jókòó ẹ jókòó èèyàn máa ń wojú ìyàwó ẹ̀ ni yorùbá ní nǹkan tí èèyàn bá filẹ̀ òun lẹ́nu ewúrẹ́ máa ń tó <laughs> so ṣé kí n lọ gbé ìgbín tí mo yí látà yẹn wá kí wọ́n á bu red wine díẹ̀ mọ́ <laughs> káwa méjèèjì wà nílé ká kan máa ṣe fàájì wa lọ. Hmm? <laughs> honey ẹ má wo pop ṣe bẹ́yìn náà lẹ ṣe síbẹ̀ ojú mi ni kẹ́ máa wò ẹ́ ẹni tó bá fẹ́yàwó tó rẹwà ó yẹ kó máa wojú ẹ̀ ni. akọnikọni akọnikọni. Well, I'm not used to this trekking. Tó bá ń ṣe wèrè mechanic tí ò tètè gbé mọ́tò mi wá. Ẹ̀yin ó ti mú yín lára, ẹ máa rìn láàárọ̀, ẹ máa lọ sí bus stop tẹ́ bá ti close. I'm damn not used to this. I'm tired. Nítorí pé káyẹ̀ ti rárá ní fourteen sì lè ṣe wá ń ṣe báyìí wo. A ti di kankan náà nìyẹn. A lè di kankan náà, my dear. Ah, déédéé adé bọ́ọ̀sì kájọ tẹ yarí bọ́ọ̀sì. Ẹ ti ẹ̀gbọ́n náà. Kí ló dé tí ehm, Wúrà ó dédé resign kúrò lọ́fíìsì tó dẹ̀ travel out? Àmọ́ dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó jẹ́ kó sọ gbogbo details fún ẹ. Ehm, ẹ wo, bó ṣe yà yín lẹ́nu náà ló yé mi náà lẹ́nu. She didn't tell me anything. I have no idea why she left, why she resigned. I don't know. Ìwọ ọ̀rẹ́ wo ni ẹ̀yin méjì jọ ń ṣe tí le lè details bó ṣe ń lọ fún ẹ? Ó ti yé mi. Mo lọ́kàn lé. Ẹ̀yin méjèèjì ẹ̀ ní ọkàn lé. A máa pàdé lọ́fíìsì lọ́la, ó dàbọ̀. Ọkọ wo ni? Ìwọ ọ̀rẹ́ rádaràda wo ni? Èmi máa ná ọ̀rẹ́ kò ní sọ details fún mi. Gbogbo ẹ̀ ló máa sọ fún mi, màá gbé ètò sí afa afa ní kẹrẹ fáìlì tí mo fẹ́ lánàá tí mo ní kò tí mo ní kò iṣẹ́ lórí ìlànà kan. ṣọlá ìwọ náà wo time tó ń bọ́ sọ́fíìsì thank god pé ọ̀gá gan-an wọn mọ̀ pé ò tí ì dé níwà àwọn gan fúnra wọn ṣíwájú ẹ̀ dé wo time na time ti lọ why you coming by this time. jọ kí ló pọ̀ pẹ̀lú tèmi <clears throat> kí ló pọ̀ pẹ̀lú tèmi ẹ tọ́gà bá dé nǹkan kí máa sá lọ. jọ tó bá fẹ́ gbọ́ official duty ni mo lọ fún káyé yín lè dáa kí ayé tiẹ̀ lè dáa àbí káyé wọn lè dáa. káyé lè dáa jọ kí ló fi wọṣẹ́ lọ kó wù lè mọ kankan tí bá ní káyé lè dáa iṣẹ́ ọ́fíìsì ni mo lọ fún tí bá dé lọ fún iṣẹ́ yẹn ẹ̀ lè gba sálárì ní ti mo mí nìyẹn. jọ fáìsì mo fún ẹ kọ́ tí mo ní kò ṣe nǹkan ṣe tó parí ẹ o ò lè ṣe láéláé mo ti mọ̀ kó lè ṣe ní tó bá fẹ́ lé mọ̀ ṣó ìṣọ́ ni kó máa ṣọ́ ọmọ yìí sẹ́kẹ́tìrì ó ti lọ kí ni o ti jẹ́ mọ́tò dẹ̀bi o ti tó bá ti parẹ́ kó máa bá mi lọ́fíìsì kí ni mo kó máa bá mi lọ́fíìsì ten minutes ni mo fún ẹ tó bá wá ibi ló máa gbàdé lẹ́yìn ó ti lọ. idiot ni bọ̀bọ̀ ìkẹ́ bó ṣe gbà sọ́fíìsì gan kò yé mi yorùbá ó rèé pé a kò máa ṣe gàù gàù gàù gàù a máa tẹ complain bó ṣe wù ú adolphus a misbehave. jẹun àmọ́. Ah. èmi ò mọ pé máa ń jẹ àwọn ọjà báyìí. Ah. <laughs> kí ló rò. mi á ti gbé fún yín tipẹ́ nípa àti ẹ̀kí ń rojú yín lẹ̀ làwọn <laughs> eh. bójú sókè ni. ìrọ̀ ọmọ ìwé ẹ̀kọ́jú mi wà lẹ́jọ́ tábà wà lọ́fíìsì ṣó ti yẹ mẹtẹ́mì náà ti wá mọ̀ pé wọ́n gan irú bó ṣe wù ẹni kó máa ṣe. mo sọ fún ẹ lọ́fíìsì o ìfẹ́ àmọ́ àwọn arónú pòsíṣọ̀n tí màá fi ẹ̀ sí so that mama ní the access. <laughs> Yeah, Chairman, ah, ti wa gbádùn yín. Gbogbo styles tẹ fún for me. Damn. That's good. I wasn't expecting that. O ṣe kó wà ní. Ẹ jẹ́ kí n sáré lọ sí ọ́fíìsì. Bá di lunch time, máa my friend is there. ní style kan. Eh? Máa ṣeré fún yín jù mí nígbà. Mo ṣe máa ṣeré. Yé. Máa fún yín láti See you soon, baby. Eh, eh. Ah, I'm bèbè. Sí ìsún bèbè máa bí yín létí àṣẹ tí tó. èmi gan máa ju kíní ẹ̀ sí àkáǹtẹ̀ǹsì kó tó padà dé ti yẹ. ti ń bọ̀. Um, ọ̀dọ̀ gan mo ti ń bọ̀. kí ló ṣe lọ́dọ̀ gàlátẹ̀ nǹkan mo ní kí ló ṣe lọ́dọ̀ gàlátẹ̀ nǹkan. and how is that your business please. kò ṣe business mi náà fight mi ni kò bá mi ṣiṣẹ́ lórí nǹkan. tí n bá dé tẹ́kù mi máa bẹ̀ ṣe. padà wá báyìí mo rí pé bóyá sọ̀rọ̀ látẹ̀ nǹkan sáà yẹn ò sínú ọ̀rẹ́ mọ́ sáà tó ń lò tó kò. ẹ mú mi sí o. sáà tó ń lò látẹ̀ nǹkan tó ń lò mi tẹ́lẹ̀ kò sínú ọ̀rẹ́ mọ́ mo lọ fi sí. I don't die. <laughs> oh, sorry, sorry. Just pardon me. Pardon my manners. Did you just ask me that? Um, Shola Abi. Yeah, Shola. What is wrong with you? Kí ló, kí ló jẹ́ mọ́ ní you think you can just máa anybody garagara èmi ò máa ń ṣe wúrà o wúrà le le máa gun garagara tó fi fìbínú kúrò ní ọ́fíìsì àbí ní company tẹ́ fi gbà wọ́n sì bídèmí tẹ́ mọ̀ tẹ́lẹ̀ kọ́ lélẹ́yìn ìjọba tuntun lélẹ́yìn do you get so when i talk in this company and if you're not careful mo lè jẹ́ kán sàkẹ́ yes mo lè jẹ́ kán sàkẹ́ má fún mi lábòsí ẹ má bínú má bẹ̀ mí má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì so tí bá ní kó wọ́n gba fáìlì lọ́wọ́ mi mo ní kó wá gbà ní èwo ló ṣe wó ní wèrè. ìwọ ló máa wá gbé e. I can't bring it to you. Oh, okay, ma. you. inú mi dùn so wèrè yẹn ó lọ́gà inú mi kò wọ̀ lọ́gà ẹ̀ bó ṣe sọ̀rọ̀ sí inú mi dùn ẹ mo ti fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ṣé bàbá ẹ̀ àbí fámìlì ẹ̀ kan tọmọ ọ̀gá ni ó rí létí mẹ́tò nílé iṣẹ́ yìí ni. Ah, ah, babes bàbá ẹ̀ ló ní company mm-hmm. ẹ̀gbọ́n ẹ̀ kọ́ ló ní company but don't try what i just did ṣùgbọ́n jẹ́jẹ́ sí ni wọ́n if you try it my dear sister ọmọ bíbí ẹ̀ sáà kìlẹ̀ ta fine don't do it. kí láyé mọ ọpọlọ ògbó kì í fẹ́ ìwọ tí o bá mọ sọ ni kò mọ kó fi kọ́ mọ́ wípé àṣejù lọ́lọ́run lòdì sí káyẹ̀rá fún. àṣejù ò dáa rárá o. Bíbí náà ẹyẹ ọmọ bùnmí tí wọ́n ń ṣe. Mo ò ní parọ́ fún ìrẹ̀lẹ̀ ìparọ́ fún ẹ̀ tí ó ń tilẹ̀ lọ òun ti rẹ̀ mí lọ. ó yà sùn jẹ́ kí ló máa ṣe lẹ́kọ̀ọ́. ó ti rẹ̀ mí ní sí kí ló tó máa ń ṣe báyìí náà wáyé tó máa ń ṣe báyìí every time tí wọ́n pé òun jẹ́ kí n máa rò pé ó ti ń lójú mi ta. ìwọ ni mo ń bọ́ rí nà òun yóò mọ̀ bù. ìwọ àkọ́kọ́ ní ilé ó ti rẹ̀ mí sẹ́ ó sì yẹ nà ó sì jẹ ni ó ti rẹ̀ mí sí níbẹ̀ ó ti gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ yẹn kí ló dé tó jáwọ́ ọ́fíìsì mi mẹ́ẹ̀. ẹ wò sà fáìlì tẹ pé kì í type kì í print out gbogbo èmi ò tẹ̀lé iṣẹ́ anything. padà lọ padà lọ sórí. ẹ wò sà mo rántí flashback ni. no no no no mo ní kó dúró bẹ́ẹ̀ kó dẹ̀ padà bẹ́ẹ̀ yẹn padà lọ ṣiṣẹ́. ẹ bọ kò sí èèyàn kan lọ́fẹ̀ẹ́. ìyẹn ẹjẹ yẹn wá ní pé mi busy ni èyí ò lè ronú mọ́ tó bá wà lọ́fíìsì mo busy balùbalùbalù. ẹ wo mi ò lè. mo ní ah, ah, come on. but o lè jáwọ́ bí mi bẹ́ẹ̀ tó ṣe lè mọ. ẹ ojúlùwọ lè lè ronú mọ́ lọ́fíìsì ẹ̀. pẹ̀lẹ́ irọ́ ò ní láti lọ kò rí ẹ kò mọ̀ pé wà ń bè. ẹ ṣó pé kò lè mọ. àmọ́ mo ti lè lọ kò ní padà ẹ tètè parí parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ṣe ń láti parí. Ooh. Hello? Baby, what bá mi ṣílẹ̀kùn. Ẹ mò ń bọ̀ lọ́dọ̀ bíbí kí ló ṣẹlẹ̀ lálẹ́? kò sí kankan mo mú sẹ́yìn ọkọ ẹ̀ kọ́ ọkọ mi ti sàn ó ti fún gbogbo ohun kò lè jí Mr. Shola. Ah ewu lẹ ṣe. mo àgbà. ẹkújọ mẹ́ta. àwa ni ọmọ ṣe wà pa ojú ń dán o ó tiẹ̀ dábí mo tiẹ̀ ṣe rí yín sìn mo ní kí n ran létí pé owó nepa bill àti security ẹ̀ ti san o. Ah! ẹ má bínú mo busy lẹ́nu jọ mẹ́ta ẹ̀rẹ́ jọ́n tó lọ But ẹni tí ẹ ní owó bíìlì tẹ bá fẹ́ gbà ẹ máa wọlé tíyàwó mi àmà fún iṣẹ́ tí gbọ́ ẹ jọ. Oh, kí n wọlé tíyàwó yín. ẹ wọlé wọlé tí so ẹni tàbá ti wá bó ṣe kí n wọlé. ẹ wá bá mi later máa sọ̀tì. all right no problem ẹ ti ká ara yín. ẹ ṣáà máa fọ wa lójú. Ah! kò tẹ̀ gẹ̀ẹ́sì gbọ́ stop wọn náà ló pa. fílẹ̀. lè ní ìjọ adé ní sọ̀rọ̀ wọn ṣe wọn ṣe. aṣẹ́wó aṣẹ́wó ni. come on ó dẹ̀ ní ọ̀rọ̀ kan fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. kí ni yẹn. ọ̀rọ̀ yẹn ti ń gbé mi lọ́kàn lẹ́nu ọjọ́ mẹ́ta rẹ̀. so kí ni nǹkan tó tiẹ̀ rí lára mi náà tó fi sọ wípé èpò rọ̀ mí gan-an lálábàákọ́ ẹ̀wà ẹ̀ because bí mi àti ẹ̀ ṣe ń bọ̀rọ̀ ẹ lọ yìí hmm. mo lè end up kí n marry ẹ o. ẹ tọ́wọ́ ló ní kó má fẹ́ mi èmi gan lè marry ẹ. for real. yes. Ah, níbo ló fẹ́ gbé dẹ̀wẹ̀ tó gbé sínú ilé níbo ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí. ṣọlá. ẹ. o ò ní ìdásí bọ́dà rẹ nípa ṣọlá. Oh, ní business pẹ̀lú ẹ̀ náà má get me wrong tíríṣọlá bó ṣe wọ̀nyí mo love ẹ̀ gan òun náà dẹ̀ love mi dákú ṣé bí ìwà kò sí nǹkan kan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tí bá ní kó lọ gbé orí èèyàn wá fún mi ó máa gbé wá bó yẹn kọ́ ni mo fẹ́ issue tó wà pẹ̀lú bọ̀bọ̀ yẹn ó ti pọ̀ ju mi ì lè mi ì lè díwù. iyo bí ti báwo irú problem o. ṣé mount odò ni mo fẹ́ sọ ni tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹnu wọn máa rùn ni mo ti lè kó pẹ̀lú yẹn is a one minute man tẹ́lẹ̀ àti ẹ̀bá bẹ̀rẹ̀ nsìn kó tó mọ̀ báyìí ó ti ṣe tán. for you. ẹ nà èsì mo máa pẹ̀lú ìwọ tó máa ṣe tó máa ṣe wájú to máa ṣe èyí tó máa ṣe gbé tó máa ṣe gbogbo ẹ̀ òun báyìí ó ti ṣe tán ṣé ìyẹn ni mo fẹ́ jókòó tì ní lọ́mọ yìí kiri ara mi. <sighs> ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ báyìí ni o. owó mọ̀mọ́ tí mò ń dín pẹ̀lú you don't know. a jẹ́ pé ibi tí a fẹ́ gbin obì sí obì tí lálẹ́ wù láti bẹ̀ fúnra ẹ̀ nǹkan kan tó ń bà mí lẹ́rù tẹ́lẹ̀ náà nìyẹn baby i love you so much but báwo ló ṣe máa rí tí bá dàbẹ̀ ni pé mo gba ìyàwó ẹnìkan. prince of correction mi ń ṣèyàwó ẹ girlfriend ẹ ni i know mo mọ̀ náà èmi náà kì í fẹ́ married woman ṣé ibi tọrọ dé you are my life. Mm. are you sure. yeah gbogbo ayé mi báyìí ni mo ready láti gbélé ẹ lọ́wọ́ but don't let me down. I won't. mo dẹ̀ ṣetán láti ṣe everything fún ẹ. Hmm. ṣòro ìgbélé tó ń ṣe yẹn tó máa ṣe fòfòfò one minute hmm. máa yẹn lọ́sàn-án yẹn hmm. màá tún wá fi ojú ẹ rí kí ló bá fojú mi rí. máa fi ojú ẹ rí máa bó. ẹ bí nǹkan tí mo ṣe wà pẹ̀lú ẹ náà eléyìí tí mo ṣe fẹ́ ìjẹta tó yẹ pé ọ̀rọ̀ ìwé má pa mí náà má pa mí náà. lóò ta ló ń bẹ̀ ṣé èmi mò ń bẹ̀ àbí wò ń bẹ̀. ìwọ. Hello there. Bídèmí. Bídèmí. Dálẹ̀. Bídèmí kí ló ń ṣẹlẹ̀? Ẹ káàbọ̀. Ìgbà ọlẹ́dẹ́. Pàṣípàṣí mo ti wà níbí báyìí tí mo wa wọlé síbẹ̀ yẹn. Anybody home? Hello dear. Mo tún dúró sí Bídèmí. Not until tí mo touch I'm not bẹ̀rẹ̀. You be acting strange this house. What happened? ẹ má bínú lẹ mi ò bínú nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ fún mi. Um, darling. bídèmí sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. Um, mo mo need um, cash. no gbọ́ kí ló sọ pé o nídìí. Mm, um, cash trap. <sighs> Um, baby wait wait mo fẹ́ fi ṣe àwọn nǹkan kan ni. I want it to be like a surprise to you. Ni mi ò ṣe fẹ́ sọ àwọn nǹkan tí mo ń fọwọ́ ṣe. Mo pé surprise kò kí ń jẹ mí. That is one. Secondly, mo ṣe fún ẹ lówó ní last week. Last month, mo rántí pé o tún gbowó lọ́wọ́ mi tí ò kí ń ṣe owó kékeré. Like eight hundred thousand mo fún ẹ last month. No, má sọ fún mi pé bóyá o ti ń lọ ń kọ́lé síbì kan because mo ti sọ fún ẹ ní pé ilé kíkọ́ kò sí nínú ọ̀rọ̀ wa tábà ti ní ìdílé ẹ̀tọ́ sí ìtàn amáralé ni kò dẹ̀ kí n ṣe ìwọ ló máa kọ́ ọ́ ló máa rà that is my responsibility okay. darling. so èrè làwọn ń sọ nípa ẹ̀. baby owó yẹn ò dẹ̀ wá pọ̀ o seven hundred. mo bọ seven hundred thousand ló pè bẹ́ẹ̀ yẹn gbídé mi kò yé mi mọ́ o ó mọ̀ pé iṣẹ́ ni mò ń ṣe o kò ṣe pé bí a mo gbé igi kan sínú ilé tí mò ń tó ń pọ̀wó fún mi. anyway ìgbà wo ni ẹ wá ní ìdẹ̀sí báyìí. Um, babe tí bá mi ní àárọ̀ la mi ò mind. ní Saturday now tomorrow is Sunday kí ló fẹ́ fowó ṣe lọ́jọ́ Sunday transfer now. I just transferred to my phone, please. I'll make it up to you on Tuesday. Babe, okay. Um, I just said on your Monday. Tia ló máa mú ẹ happy. Mo ti gbọ́ mà. Thank you. Ó máa tọ̀ ẹ́ lọ́wọ́. Thank you. I love you. Bàbá mi gẹ̀ẹ́rẹ̀. I am very... ah alert one million naira. Maybe oúnjẹ yẹn ò ní pẹ́ rẹ́dì. Hmm. okay baby. mo rẹ́dì. ṣé tiẹ̀ ní message, ń sìn. ẹ ta ni. i don't know. ah wọ́n ti sẹ́ǹdẹ̀. Ah. Binta. Eh? Ta ló send one million naira sí ẹ? Ọkọ mi ló send ẹ. Ọkọ ẹ? Eh. but wait wait wait wait Can nìkan call yé mi o. kí ló ṣẹlẹ̀. one fifty thousand naira ló sọ pọkàn ẹ̀ ń gbà lóṣù. Eh. níbo ló one million naira. <laughs> but why don't ń sọ̀rọ̀ bíi bébí báyìí so ó me, one hundred and fifty thousand ni emi ato mi fi ń live la fi ń live large báyìí jẹ́ kí n gist ẹ̀ ó mú i pé àwọn companies ẹ̀ àwọn guys wọn máa ń deals so tó bá ti ṣe àwọn deals ẹ̀ bẹ́yẹn kò ní fẹ́ send owó yẹn sí account ẹ̀ in case tó bá fẹ́ bí a tó bá fẹ́ trace àwọn owó yẹn tó máa send ẹ̀ sí mi. Oh. ẹ èlé ló wá sí rí sometimes ó máa ń send two million two point five sí mi nígbà mi. so you don't know how much I have in my account tí bá fi hàn ẹ̀wò wá wá surprise. <laughs> oh my god so you guys are rich I'm not your mate you big mama. <laughs> <laughs> so, you don't know. seriously. ẹ eh, now I'm coming let me call him let me tell him. Eu sou vamos pôr esse olho. Oh, God, baby, I love you. ah. Olha, owó tó ní kí n bẹ́ẹ̀ gbé ṣé owó tó wà ń bẹ pé. ó pé. wọn ò fẹ́ wàhálà o ṣé owó tó wà níbí báyìí ṣó complete. ṣọlá owó tó wà ń bẹ pé. kò sí wàhálà. Um, one more thing please fídíò um, tó wà lọ́wọ́ yẹn jọ ń torí ọlọ́run you know mi married woman mi dẹ̀ nífẹ̀ẹ́ kọ́kọ́ mi rí fídíò yẹn jọ má lè mí kún lé. tó bá pín nǹkan tó fẹ́ ni kò sí wàhálà mo ti gbọ́ ó láwọn òfin tèmi náà fún ọ náà tẹ̀lé tó bá gbàgbé jẹ́ ẹran létí àkọ́kọ́ kíní tí o gbọ́dọ̀ wọ̀n sí chairman tó bá wọ̀n sí chairman lẹ́sẹ̀kẹsẹ̀ èmi náà post fídíò yẹn ìyẹn ni èkejì ìgbàkigbà tí n bá fẹ́ owó tí n bá pè ẹ́ tọ́jú ẹ bá yẹ àbó gbọ̀nwù máa post fídíò yẹn ìkẹta tí n bá níhùn mi kì í ní sex pẹ̀lú ẹ tó bá nírọ́ máa post yẹ o fẹ́ àbí o fẹ́ kí n kú lọ post yẹn sí tó tán kí n ẹ fún ẹ kí n lọ. Ọ̀dà, mo ti gbọ́. As you're not going to link it out, kò sí problem. Kò sí wàhálà. Kò sí èvù. Kò sí. Wàhálà. Kọ́ lè máa lọ. Kò sí. ẹni lówó lọ́wọ́ tó sọ pé yẹn kò tó òun ẹni tó ti kọ́lé. <laughs> Well, okay, my dear. Okay, I love you. Ẹ eh, o ṣe ó ṣe àtúmọ̀ sọ̀rọ̀ ok. ah kí ló dé. hello. ìlú eh. máa ń ah, ṣe ah, ah. ṣé mo sọ fún ẹ mo lágbàyà ni ẹ agbára dáradára ni ẹ ìwọ ń yọbọn ta sọ i love you i love you ta ló ń bá sọ̀rọ̀. ibi god daughter mi ni owó. kò ní dá fún god daughter ta ni god tó fún ẹ ń dọ́ ìwọ ìwọ àgbàyà jẹjàtì ìwọ sọ i love you lórí fóònù tẹ́mi wà nulẹ̀ o wá ń yọ̀bọ̀ ń ta òun yọ̀bọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ òun sábọ̀tà ìwọ wá sọ i love you. ojú ti bẹ̀rẹ̀ nìyẹn o. èmi bẹ̀rẹ̀. ojú ti bẹ̀rẹ̀ nìyẹn o. àbẹ̀rẹ̀ ọlọ́run mi ì tí kéré mi dé rárá o wá ní mo bẹ̀rẹ̀ tí bá wa kọ́ dé sí ẹ lọ́rùn kan kí ló máa lọ́ṣẹlẹ̀ sórí pẹ́ṣù ni wọ́n ọmọkùnrin yìí wá tójú tí ìyá lápárò mi fi ń kiri inú lẹ́yìn ni èmi mọ̀ pé gbọ́dọ̀ èṣù ń wà wá fún yín léṣù lójú pálí talẹ́ńtẹ́ ń bá sọ̀rọ̀ lórí fóònù. mo ní. kí ló fẹ́ ta ló ń béèrè. ẹ̀yin ni madam wọn á gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù tí mo ṣe máa ń gbà. ṣé a gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù àṣírí ẹ ti tú sí mi lọ́wọ́ wọ́n ti sọ fún ẹ àbí pọ́kọ mi ò fojú róbìnrin ìwọ wá ń bọ̀ ò ń bọ̀ ò ń bọ́ gbogbo ìtàn lẹ̀ ò ń bọ̀ fi ọkọ mi àbí kọ́kọ́rọ́ orí ibú wo ló fẹ́ àgbà ẹ́ oya, yá yíba oya, yá báyìí ó yá alẹ́lẹ́ ìwọ ọmọ àlẹjájà tí abẹ́ ríran wò ẹ́ wọ́n tilẹ̀kùn mọ́ mi ìwọ tilẹ̀kùn mọ́ mi àbí ó tilẹ̀kùn mọ́ mi àbí ah! <laughs> nǹkan tá a ṣe tí ilé fẹ́ fi jó báyìí aládùúgbò máa gbọ́ àgbáyà olè ẹ̀rí ó sọ i love you tẹ́mi wà nulẹ̀ ó fẹ́ sọ mí di wèrè sádùúgbò. Um, mo fẹ́ lọ fresh now. kí ló dé kí ni mo ti ṣe kí ni mo ti ṣe ń sìn. Um, Shola, after how many rounds? I need to go home. Please. Oh mi ìṣèjọ mẹ́ta lò kò sọ pé after many round ẹ. Eh? ọkọ mi wà lé time dé ti lọ mi ò mọ pé mo máa pẹ́ jù nítorí Ọlọ́run. but mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé mo ṣe é rà máa lọ seven rounds mẹ́tàlá ìṣókù mẹ́rin náà ẹ. Eh? ọkọ máa lọlé kó burú máa yọ kó tó délé nítorí kó ṣáájú ẹ̀ délé aṣáájú ẹ̀ délé mo lọ́ọ́ ti fẹ́ sọ máa lọ sọ kò le tó yẹn Ṣọlá now. Ọ̀yà má bínú let's let's do it. Ṣé bẹ́ẹ̀ ni kókò náà fún wa bí? Ẹni wọ̀. My dear. Darling, ẹ káàbọ̀. Kí ló ṣe? Ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ ẹ̀kẹ́ iṣẹ́ ọ́fíìsì lé ní gbogbo ara ló kàn ń ro mí. wo my dear kọ́ tí mo sọ fún ẹ nìyẹn o tíṣẹ́ ò bá ṣe ṣe you better sit at home mo ò sọ pé ó rẹ̀ mí o i will do it just for you to be okay you can sit at home and eat. Um, um, baby ẹ má bọ̀dà um, nǹkan tó ti ṣẹlẹ̀ ni pé mi ò tí ì dáná oúnjẹ tẹ máa jẹ. Oh, fọ̀rọ̀ oúnjẹ sílẹ̀ báyìí tí ò bá wà òkè èmi máa jókòó máa máa jẹun tó bá ṣe oúnjẹ ta ló fẹ́ jẹ. bí a kì í pe bí chief kó bá mi kó bá mi gbé lọ hospital. ẹ eh, bẹ má wọrí mo máa wà òkè jàre ah, mo kàn ní láti relax mo ti lo àwọn painkillers so. painkillers kẹ wo he sweat under ac laugh bí wọn tó bá need massage i don't mind ibi he sweat nínú ac. ah iṣẹ́ yẹn ni ọ̀gá kan gbéṣẹ́ wá gbé ah. ọ̀rọ̀ àwọn ọ̀gá bó ṣe máa ń ṣe nìyẹn pẹ̀lẹ́ ṣe bí rẹ. take care nílé ìwà mi ní nǹkan tí mò ń ṣe mọ́. rẹ̀mí ojú ẹ̀ ni ojú ah, mi rèé o ojú ajẹ́ mi gan-an honestly. why should I. látijọ́ ah. yìí ò jẹ́ ìrántí mi ṣá ẹ̀tẹ̀ eh? ṣe ìgbọ́nrán tí yín. àwọn kìtọ́ tẹ gan ló ń gbé mi rọ́ṣà. wà á ní ọ̀rá yìí inú mi kàn máa ń dùn ni wọ́n wà pa ni o honestly. wọ́n yẹ. ah but it's been long. very very long. very long. very long. <laughs> just to see ibà mi tẹ fẹ́ béèrè nǹkan tó mú wa fún mi seeing you is enough. ebi gan ọkàn mi ò bọ́lẹ̀ bó ṣe pé i have to see you i have to see you eh. but i need to attend to ọkọ mi àtàwọn eh, ẹbí nǹkan kan. ojú tó máa bí mi náà bẹ̀ mọ́ àdúgbò pé ẹ̀ eh, ó dé necessary ó necessary you know. Ah, It's good to see you. Man, you I missed what, you so much. You know what? Yeah. I can't wait to have you. Let me go. Yes. Let me Emigo. Bóyá kakọ̀ tiẹ̀ what hotel kan around ibi táwa yìí kakọ̀ tiẹ̀ sáré. Let me just yeah. feel you, you understand? Honestly, yeah, to America was the last time o. Oh. Now bẹ̀tẹ̀ eh, a lè lọ sọ́tẹ̀ lọ. Oh. Kílódé? Because she mo father and daughter náà wá wò wá mi. Tá a bá lọ hotel. tó wá fi lè rí wa pẹ́rẹ́, gbogbo owó yẹn máa dàrú ni o. Eh, kí ni a fi ṣe eh, báyìí o. ẹ eh, a lè lọ sí ọ́fíìsì mi náà a lè sáré lọ sí ọ́fíìsì mi. Your office? Yeah, no, the office, the personal office. No, that's not right. Oh, ah, Rebbe me attend, you know, it's right. Really? Everything is right with you. <laughs> Ah! <laughs> Have you been doing that? No, I was the way to the Really? Uh -uh. Okay. Cross my heart. That's why I love you. <laughs> I know you can go to any length for me. Jomo. Thank you so Jomo, much. You know? Ah, I can't wait. Ah. But ṣáàríwò ni wọ́n máa disturb àwọn. yóò wait máa ti ṣe é sí bàbá tó music sí. really yóò oh, yes. ah my yìí Oh my yé okay i'm all yours i'm yes, ready for you. yes sir. anywhere tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ lára gbogbo ẹ̀ látòkè délẹ̀ báyìí it's yours. jẹ́ kí n débẹ̀ náà because máa wọ́ pé ọkùnrin sí o. Oh, sugar. Oh, daddy, daddy, daddy, daddy, daddy, daddy. Daddy. Daddy. Mon Lego. Mon Lego. That's why I love you. Hello, Doyin. Fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kékeré kan jù kó sọ̀rọ̀ tó pọ̀ náà. Kọ̀ rí pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ sí gbé à ń ṣe ọlọ́wọ́n ba ó ń dáríjì wá náà. Àdẹ̀ ń bẹ̀ ó dẹ̀ ń gbọ́. Máa wọ pé wẹ́ èyí tó dẹ̀ kùtà bẹ́ẹ̀ ṣe ń sìn. Tí lẹ́yìn yẹn kò sí yẹn mọ́ gbogbo fídíò máa dìlì tì máa sọ́nù kò sí tó jọ mọ́ àmọ́ n tó wà ń bẹ́ òjú pé mo fẹ́ ṣe tẹ́lẹ̀ sàn. kí ló wí three song pẹ̀lú àwọn wo. mo ní mo fẹ́ ṣe three song. three song báwo kí ló sọ lẹ́nu iṣó ti gbàgbé pé yàwó oníyàwó ni mí ni. dọ̀gbẹ́ni sọ́hún jọ kí ló kàn pẹ̀lú yẹn. Ah, mo dáràn láyé mi mo jẹ gbèsè ọmọkùnrin lẹ́yìn gbowó mo fún ẹ lẹ́yìn gbogbo nǹkan tí mo ti ṣe kí ló tún fẹ́. ọmọ tó ṣẹlẹ̀ màá send àdírẹ́sì sí ẹ tí ọjọ́ tí bá fún ẹ bá yẹ tí déètì tí bá fún ẹ bá yẹ àbí táìmù tí mo fún ẹ bá yẹ màá ó dàbọ̀. hello. mo tẹ́ mo tẹ́ sí mi tán ni màá pè ha tèmi ti bá mi lódìdí yéè pẹ̀lú ọ̀rẹ́ yà mú gbọ́ ah. ọ̀rẹ́ mi kò nílé wọ́ọ̀kì bẹ́ẹ̀ iṣẹ́ mi nílé àtẹ́ǹtì ẹ̀rọ máa ṣe contract mi ó ní máa parí ẹ̀ ọkùnrin sọ nǹkan tí n bá máa tó bá máa ní ìlàtọ̀dọ̀ mi then I will do it mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mi àti àwọn ọmọ ti fún wa lamẹ́ríkà ọmọ àti gba fisa wáyé pé òrí mi lọ́fíìsì lẹ́nu alọ́sẹ́ńbàṣì ni ẹ̀lọ́n lè ti ṣe. bídèmí o ò yẹ kó wọn pàlà lọ́mọ ni ó wà ní bíbá ètò ńlọ́mọ mi ń bẹ̀ àjọ wa ni. yeah ok agbọ agbọ. thank you ó fẹ́ kó take care. ọ̀ àmàlà lọ́fíìsì lọ́la. yeah èmi kì í kí ẹ. èmi náà ń so talk on that wa ní báyìí. I can't wait I can't wait to You travel. ẹ̀yin wá lọ sọ ṣùgbọ́n apẹ́jù naija bóyá ọ̀sẹ̀ méjì ká bẹ̀rẹ̀ sí ra tíkẹ́ẹ̀tì ni ká máa wá cheap ticket. tí tíkẹ́ẹ̀tì yẹn ò le rárá sunday máa tọ̀ mí ó máa kọ tíkẹ́ẹ̀tì fún mi tó bá bí sí ṣàfà Brazil wà mẹ́ ìṣẹ́ táwọn ṣe nìyẹn wọ́n wá kọ ticket akọ̀nà akọ̀ nílò mo pàdé sáré fìlú lẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kọ̀ọ̀kan lórí kìtà lórí báyìí náà máa ń láti tie it down without throwing it síbẹ̀ you understand. mi àìsàn kan náà wẹ̀ sí i wá tètè lọ sí ìwé yẹn. ìgbà tí bá ti dá mẹ́ríkà wáyé Rhode Island ni mo ń lọ rẹ̀ ọjà sáwọ̀ márùn ún gbogbo káyọ̀ àwọn tèmi. bí a máa wà lọ́dọ̀ ìpínlẹ̀ bá dọ̀ wọ́n because èmi máa dé Maryland máa dé Chicago máa dé Miami fẹ́ lọ sí Maryland fẹ́ lọ sí Atlanta. <laughs> kí ló ń pè ní àṣejù ẹni lówó lọ́wọ́ tó sọ pé owó yẹn kò tó òun. wọn ò má gbọ́dọ̀ pa àwọn pípé kẹ. wọn ti ẹ lè pa wọn. ọ̀gá o. ẹ lọ dọ́ọ̀jì síbẹ̀ yẹn. ìwọ ló máa sàn kan tó máa ṣe. inú wọn ṣe mí ni. Hmm. <laughs> Yeah. Kini Kí ni yẹn, baby? Ah. Kí ni yẹn? Sorry. Sorry. Ah. Movie yìí ni. Eh. Orí eh. orí pé Yínká kọjú kọ̀ déédéé bẹ̀rẹ̀ sí ní kíso gbogbo nínú ẹ̀ ni. <laughs> Nínú movie o? Nínú ilé ìtàn wo yìí? everything wà alright? Ah. Me wà uncomfortable. No wo má bínú ó ní láti ó ní láti excuse ara mi. díà ṣe o ṣọ́ọ̀pù sure everything well ọ̀rẹ́. orú mú mi ni. Ah, ah. ògògó nínú American film baby ṣe wà alright. um, ẹ ní jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe ká kúrò níbí báyìí. mi má yọ̀ mí lẹ́nu. Come in. Níkẹ́. Ah, so you náà ń jẹ́ṣẹ́ chairman. Bo, Bídèmí, gbójú, ayé ìṣòro and there is no big deal. I'm mọ̀ tó ṣẹlẹ̀, mo ò fariwo bí báyìí. Kí ni mo wí? O ò fariwo bí báyìí. Nǹkan tó ní kálukú wá ṣe mí ní kó ṣe kí ni? Kò kọjú mọ́. Kí ni um, bá pé mo ní kó bá béèrè ọ̀rọ̀ kankan lọ́ọ̀mì tó máa fi kúrò bí. kọ́mi. Madam. Shola, what is going on here? Ẹ mo ò fariwo kan o ẹ ń pariwo mo ò fẹ́ ariwo kankan yẹ lójú ti pé báyìí tíṣù bá pẹ́ ni ẹnì kò pẹ́ṣẹ́ ẹnì sáré fẹ́ṣin náà. ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo madam ẹ má kàwọ́ gbéra ẹ sọjú nù ẹ fi ṣe orí kẹfìrà yín lára bí tèmi sọjú nù ìwọ náà fi ṣe àdé ọwọ́ tàwa yà ọ̀rẹ́. tí wọn bá ti rí mi ta fún two hours a máa post kọjá bá post. ẹbọṣọ ẹbọṣọ ẹbọṣọ ẹbọṣọ ẹbọṣọ ẹbọṣọ ẹbọṣọ. ọtí ń bọ̀ ọtí ń bọ̀. ẹbọ ẹbọ ń bọ̀. madam. Hey. Hey. hello hello baby. ṣé wàá yeah yeah you're ni mo oh okay okay màá ṣe ń sìn okay already. it's okay gbé fún sílẹ̀ náà. Uze mo bí ó ti kàn tó lẹ́nu sọ̀rọ̀ rẹ̀. Ó ti kọ́ tí Okay, ẹ Okay. Ntoma. No. No. Báwo ló yẹ wà so careless báyìí? Eh? In the past ni. But even in the past, ohun tó máa ń sọ nìyẹn pé gbogbo nǹkan kí nǹkan téèyàn bá fẹ́ ṣe kẹ́ máa rántí ọ̀la ọ̀la tiẹ̀ ló dé báyìí sìn. And come to think of it, ṣebí godfather goddaughter ni wọ́n pẹ̀lẹ́ ni yẹn máa ń pera yín. ẹ actually nǹkan tá a máa ń pera wa nìyẹn bọ̀dà ń date ara wa torí pé àfẹ́ káwọn èèyàn mọ̀ pé à ń date la ṣe decide láti máa pera wa ní godfather goddaughter. um, idiot tó sọ pé ó ń threatening pé òun máa gbé nǹkan kan sórí social media kan. ṣọlá lórúkọ ẹ ṣọlá. Um, kò ó sọ fún irú ẹni tọkọ ẹ jẹ ni. ah he knows i told him ó mọ ẹ dáadáa mo ṣàlàyé fún un ṣùgbọ́n ní kí ni dáadáa ọkọ mi fẹ́ dà ó ní kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé ọgbà ó ní kò sí nǹkan tọkọ mi lè ṣe fóun. Um, ọmọ president ni abi tani babe. ẹ. ọmọ nobody ni o in fact kò lẹ́mìí nínú fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni ṣùgbọ́n ẹnu ẹ ẹnu ẹ ju òun fúnra rẹ lọ. ọmọ nobody. nobody nobody. ló ń threaten ìyàwó tèmi ní ìlú táwa yìí ó ti ní mí lára gan o ó ti ní mí lára gan ni. no ọmọ nobody. Omo okay. he is nobody himself kò jẹ́ bá kankan kò já mọ́ nkankan. um i think yẹ n kọ́kọ́ lé akátá tiẹ̀ lọ́nà kí n tó fà bọ̀ wá bá ẹ̀dìyẹ tiẹ̀ náà ọmọ nobody ṣe bó sọ pé fẹ́lẹ́fẹ́lẹ́ ni kò ní mi wọ́n máa kó ìmísí nínú ṣe bó mọ̀ mí wàá bá káàánú. olórí bíi wò ó ṣọlá ikú pa ẹ́. madam kí lè ká sọ kí ló dé tẹ̀ ń panic báyìí lórí fóònù. no no no mi panic ẹ kàn fíò pé mo ń panic ni. kí ló ṣẹlẹ̀ gangan ẹ sọ fún mi ẹ eh, mo kàn fẹ́ sọ fún yín náà ni pé ẹ jọ̀ọ́ i want a perfect job mi ìfẹ́ traces mi ìfẹ́ mi ìfẹ́ kí anybody ti ẹ ní hint at all. Ah, èmi kọ́kọ́ bẹ́ẹ̀ ń pè mí ẹ̀ ń fi gbogbo ẹ fẹ́ abort ṣe yìí ni. ah no no no no no i'm still very much on course. sí wàhálà gbogbo data ẹ mo ti receive lórí android phone mi okay, okay. lórí pictures ẹ address ẹ everything pa ẹ mo ti receive ẹ bíbá ẹ okay and then balancing, yín um, tẹ bá ti ṣe tán okay. make sure pé mo transfer his account. àbá ẹ má ṣe mistake yẹn àwọn òfowó account ẹ mọ̀ pé máa ń trace account yẹn ni gbogbo BVN tó dálẹ̀ ń sìn torí ẹ̀rọ ìdálẹ̀ àwa fẹ́ owó wa cash ah. Ah, ẹ má make àtẹ́rígbẹ́ ìsanwó sínú account kankan. it's okay ẹ ṣe gan máa kó owó yín wá fún yín cash. ẹ bẹ́tà then tẹ bá ń lọ ẹ make sure pé ẹ̀ ń wo wájú ẹ̀ ń wẹ̀yìn kí wọ́n lè máa ṣe omi. àwòrán làwọn security wa ń lu yìí ẹ lè má ẹ gbọ́ tèmi ẹ má bá anybody sọ̀rọ̀ lórí fóònù any conversation ẹ bá fẹ́ make ẹ má bá anybody ṣe o wọ́n track number anybody nsìn o. Ah. ẹ ṣe gan thank you. tẹ bá máa bá anybody sọ̀rọ̀ lórí fóònù àṣà máa ṣàlàfíà lẹ́wà ẹ má yẹ kó ju bẹ́ẹ̀ lọ ṣe gbọ́. ẹ mọ̀ mi rí mi mọ̀ yín o. Eh, of course definitely. Eh, ẹ ṣe. ẹ just a perfect job ẹ Let's see what I ẹ fọkàn balẹ̀. okay. olórí burúkú wèrè eh, ti dúró wọ́n fẹ́ fi mí pawó. burúkú owó orí burúkú ò lè ń bèrè owó wo ni mo jẹ ìran pọ̀nrípọ̀ bá ẹ̀ sọ fún mi ṣọlá owó wo ni mo jẹ mo lò ṣe lórí burúkú ìwọ ló ní fídíò kan lọ́wọ́ ìwọ ló ní fídíò kan lọ́wọ́ o fẹ́ gbé fídíò ti tèmi jáde ìgbọ́ ní ilẹ̀ tó bá gbé fídíò yẹn jáde ó máa ṣòfò ní tó bá gbé jáde. tí máa ń gbé dáadáa oúnjẹ kọ́ ni pé òun ló òun fẹ́ gbé fún mi. kò sí kábọ̀ kò sí sísì kò sẹ́kùnrin tí mo fẹ́ fún ọ títí tí gbàtọ̀ wù ẹ́ ó máa ṣòfò ni amẹ́ríkà tẹ̀mí ti wá a òní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣé wàá rí òṣì tó gbé dání tó ń jọ lójú yẹn àwọn àfi pa owó náà ò ní ìfẹ́ kan ti fi pa owó ní nàìjà. kọ́bọ̀rọ̀ tó bá ní pé olówó tó fẹ́ gbé fún mi mo fẹ́ ṣèlérí kan fún ẹ pé gbogbo ibi tó yẹ kí fídíò ẹ dé pátá tí ó bá débẹ̀ sọ́pọ̀ máa lè nínú. ọmọ àlè yẹn dẹ̀ wá ní ẹ. gbogbo ibi tó yẹ kó rí de tí ó bá débẹ̀ sọ́pọ̀ pátá lẹ́nu. a ní ọmọ àlè yẹn òun ni ẹ tó o bá gbẹ ní ibi tó yẹ kó gbẹ dé ọmọ àlè ni ọjà máa ṣòfò ni èmi wá bẹ̀ ní wákàtí àtọ̀wọ̀ yìí pé gbẹ lọ síbi kíbi tó bá wù ẹ́ gbélé ibi tí màá ti yè tí màá ti ṣoríire ibi tí màá ti lówó lọ́wọ́ tí màá ti ralẹ̀ mọ́lẹ̀ tí màá ti kọ́lé mọ́lẹ̀ òun ló máa gbé dé ihò wọn jẹ́ kó rí pé mo pé lóbìnrin ṣọtúgbọ́ fi fídíò yẹn hàn wọ́n jẹ́ kó rí pé mo pé lóbìnrin. ọ̀lẹ olè alápá tí ń rin ẹlẹ́sẹ̀ rọ́bà olóṣì olè olè olè olè olóṣì ìwọ fẹ́ fi mí pawó máa tà ẹ́. olè bí ó ní gòdìgà ẹranko òṣì ó fẹ́ gbowó fídíò wà lọ́wọ́ ẹranko. Moisa. How are you? Moisa. How are you? Moisa. Um, èmi ni mo ránṣẹ́ pè yín. Mo fẹ́ kó bá mi lead àwọn boys lọ síbi kan. Um, wọ́n ní ọmọ kan wà tóun pẹ̀lú ìyàwó mi. Wọ́n ní you kind of. Wọ́n ní wá ń béèrè pé ta ni mí? Kí mo lè ṣe? Um, mi fẹ́ kẹ́ bá mi débẹ̀ kẹ́ jẹ́ kó mọ orí èèyàn tí ń jẹ́ kẹ́ jẹ́ kó mọ̀ pé mo lè ṣe mẹ́wàá ní inú ìlú tàwa yìí lẹ́yìn ọlọ́run àwa ló kàn madam máa fún yín ní details àti adequate information pa ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá débẹ̀ mi fẹ́ kẹ́ jẹ́ kó mọ̀ pé èèyàn kan kò ń dá kejì mọ̀ ọ̀pọ̀ èèyàn ló ń kí jímọ̀ um, wọ́n ní kò ní mi o tẹ bá ṣe ń lọ tẹ bá mi kó ìmí dání fún dáadáa mi fẹ́ tẹ bá ti débẹ̀ báyìí bẹ bá ṣe ń jẹ́wọ́ fún bẹ́ẹ̀ kémi máa ròyìn bíbá ilé okay and I trust you guys. Um, baby. àṣejù dá kò má dá. kí láyé mọ ọpọlọ kò kí n fẹ́. ìwọ tí o bá mọ sọfẹ́ ni kò mọ kó fi kọ́mọ. wípé àṣejù lọ́lọ́run lòdì sí káyẹ̀rẹ́ fún àṣejù dá. o ti ń jẹun kó má dúró dé mi. hello afa ó ti wà ńbẹ̀ owó yẹn ti rẹ́dì oṣù ọ̀ ó wà ńbẹ̀ sí àwọn mo ti kọ́ láàtọ́ mo ti dé tán mo ti dé tán dúró débi sẹ́ mo ti dé tán sẹ́ ìyàwó mi mo lè dúró mo dúró tó ló máa padà tí bá dé mo á jẹ òṣùgbọ́n tó ń tó lọ ṣùgbọ́n jọ̀ọ́ jọ̀ọ́ jọ̀ọ́ jọ̀ọ́ má bínú Yo, Binta. Binta. Binta. Kí ló ṣe náà? Binta. Ka. Ah, Binta. Ah. Binta, fọ́ fọ́ mi ṣí password ẹ̀ Mita, Mita, please o gbúdọ̀ kó o jọ kí ni password ẹ tuntun Peter jọ náà kí ni password ẹ tuntun Peter. Ah. ládùúgbò gbogbo wàhálà mi olórí burúkú ẹ tún lọ change password àkókò tún kú ẹ lọ́nà ọ̀run olórí burúkú. Change password.

blood. We are pull everything. Pull everything. Jump up. Jump up. Yeah, pull everything. Pull everything. Pull it. Pull everything. Pull. Is that how to pull the crest? The, the crest. Pull everything. The crest. Pull everything. Ah, you know. The crest. Pull. Are you? Pull everything. Pull you dey craze. Hey, hey, you, hey, no, no. Hey, Masuru, wait, wait, wait, Masuru, wait. Pull it. Pull it. No. I want to. Pull it. Pull it. Wait, pull it. Pull, pull. No, no, no, no, no, Hey, Hey, hey. Adaya, Adaya, Adaya. Adaya flat. Adaya. Lie down. Craze. Adaya flat. Okay. Lie down. For that. Who are you? Yeah. Who are you? lẹkẹ lukú lẹkẹ lẹkẹ lukú lẹkẹ lẹkẹ lukú lẹkẹ lukú. la ruku Ah! Ah! ah. Eh, kí ló máa irú ìlú la wà yìí kí ló jẹ́ àwọn sójà iná wọ́n ti máa ah, wọ́n ti máa dehumanize àwọn èèyàn jù kí ló dé ha kí lẹ́ni ṣe fún wọn tó lè jẹ́ pé kámọ́ wọn nìkan ló wọ̀ báyìí o tó ní kó máa ṣe ògbé lè àtúrọ̀ lọ wẹ̀ ẹ bẹ́ẹ̀ mi dé ìwà yìí o lè bẹ́ẹ̀ mi dé rẹ̀ o kò sí bẹ́ẹ̀ ìwà kò sí kọ́tà lè ṣe ẹ lè bẹ́ẹ̀ dé rẹ̀ o. kí ló wí sí. ó sọ pé ẹ kúṣẹ́. ó yá fọ́jọ́ fọ́jọ́ Tájọ́bí Tájọ́bí ẹjọ́ ẹjọ́ Tájọ́bí ẹjọ́ ẹjọ́ ẹjọ́. wait wait wait stop stop stop. Diamond baba. ọbọ target wa yìí ni. òun náà ni. kí ló ṣe eh, báwọn sójà. ọ̀pọ̀ alábà ti padà sí ẹ̀jẹ̀ nìyẹn ẹ kò sí problem. move move move move move move move move. Go! Go now! Go! Go! Yes! Go! aláṣejù ojú ti wá jà o aláṣejù kámẹ́rán ti ọ̀la kọ́lá ẹni má bàjẹ́ ìwà tó lè ó má bọ̀ ọ̀la ẹni jẹ́ torí àná ẹ ó ti bò ní ẹ jẹ́ àṣejù o àṣejù o àṣejù o àṣejù kò má dáa. máa lọ máa lọ ètò ìṣe ah, ti tó má fi kúnlẹ̀ pa mí kí ló dé ah, wọ́n bí sórin mẹ́ta ni. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àṣìṣe ni ó ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo yíwà mi padà látẹ̀ni ibi tẹ́ bá ń fi gbégbé mi síbà ibẹ̀ ló máa máa gbé ibi tẹ́ bá gbé yọ̀ mi síbà ibẹ̀ ni máa ṣomi sí ẹjọ́. ìwọ lọ́jọ́ adúwáwí tán ó ti wá ń fi ṣọlá ṣọ́ èmi èmi ìyẹn tí wọ́n fi ah. kámẹ́rà sọ́fíìsì káàkiri ó rí pé mo bàjẹ́ gan má lọ wo kakoda wo da gbẹgbẹ gidi jáde rẹ mi rẹ jáde mi ọbí sori mẹja ni gbẹgbẹ gidi ṣe ta fún mi má jẹ tó má jẹ bí wa bò fẹ́ fà mí ń tọ́ ya ni kí ló dé máa lọ ibi tó bá ń wù ẹ ni kò máa lọ. mi ò jẹ́ sọ̀rọ̀ mọ́ láyé oh, mi láyé mi mi jẹ́ sọ kọ́kọ́. jẹ́ kó gbé bọ́tà àti owó àti bóyá kò mọ̀ ìwé lọ jẹrẹ kó èlò jẹrẹ iṣẹ ìlú bí ṣeré yẹn o gbé àtọwọ àtẹrù máa lọ ó ti tó gẹ máa lọ máa lọ mo dárò mo dárò ee ta ni mo fẹ́ pé ìyàwó pàmì tó fẹ́ pàmì ní kí ló dé aṣọ ìjà ló ń bẹ mo fẹ́ lọ tí mo yín dájú mo gbọ́ àwọn tó ń sọ ẹ máa ṣe wàá kó o ní kó o ní àdéhùn. Oya ya mi o gbe o gbe ọkọta. Ó jẹ́ mi, ẹ pa mi sí mi. mi, ọmọ ẹ ṣàánú mi ẹ ní ogun àkópàdà ẹ jọ ẹ mádàmù ẹ ṣàánú mi ẹ ṣe o ọgbọ́n ẹ ṣe gan ẹ ṣe gan ọgbọ́n ẹ ṣe o ẹ mádàmù ẹ ṣàánú mi ẹ mádàmù ẹ ṣàánú mi. hello hello hello hello marado ní sùúrù fún mi náà báwo ló ṣe ṣe báyìí ọ̀dọ̀ amẹ́rì ló tọ́dọ̀ ni mo ń lọ fẹ́ lọ pílẹ̀tì ṣùgbọ́n yẹn pa ni mo máa tápa ẹ̀hẹ́n ah kódà gan ọ̀nà láti pè mí ó ní túṣọ ẹni kí n tápa o 1984 ah ó ló sọ jù bàbí sọ fún ẹ màá lọ ni gbogbo ẹ ah má o ah má ta mi ní takẹ ẹsẹ ní màta ó ní takẹ ẹsẹ túṣọ. ẹ dákun ẹ ṣàánú mi ò mi ò lóhùn ẹ̀dọ́kẹ́ ṣàánú mi ah. ọbí ọlọ́wọ́ ah. ẹ̀dọ́kẹ́ ṣàánú mi ọbí ọlọ́wọ́ ẹ̀dọ́kẹ́ ṣàánú mi ọbí ọlọ́wọ́ ẹ̀dọ́kẹ́ ṣàánú mi ọbí ọlọ́wọ́.

àkọ́gbé mi à ilé ìwà lọ ń gbé mi mọ́ ọ̀rọ̀ àti ọlọ́pàá fún mi. oríbọ̀ oríbọ̀ oríbọ̀ aláyé bọ̀ olóhùn parẹ́ mọ́ mi ayé máa bàjẹ́ ni wọ́n wéré wéré wéré lóṣù aláyé máa bàjẹ́ ni. kí ló ń pè ní àṣejù ẹni lówó lọ́wọ́ tó sọ pé owó yẹn kò tó wù ẹni tó ti kọ́lé tó sọ pé lè e kò tó òun ẹni láyà nílé tó sọ pa ẹ kò tó òun ẹni tí bímọ obìnrin tó ń wọ́mọ ọkùnrin ẹni tí bímọ ọkùnrin tó ń wọ́mọ obìnrin aláṣejù ni wọ́n aláṣejù ni gbogbo ẹ̀ o rárá o ká yẹra fún àṣejù ò kò má dáa láyé mọ́ ọpọlọ kò kí n fẹ́. ìwọ tí o bá mọ̀ sọfẹ́ ni kò mọ̀ kó fi kọ́mọ́ wípé àṣejù lọ́lọ́run ló ní sí káyẹ̀rẹ́ fún àṣejù ló dá rárá o. ṣé wọ́n lè dàrú ẹ̀ ṣé mi gan lè dàrú ẹ̀ ìfọkànbalẹ̀ ní gbogbo wá wá. ìfọkànbalẹ̀ ní gbogbo wa wá kò sẹ́ni tó fàlàṣe jù lọ́pọ̀ níyàwó à ń fún wọn ní aláṣejù kò bá dáa. sọ fẹ́ ni kò mọ̀ kó fi kọ́gbọ́n wípé àṣejù lọ́lọ́run lòdì sí báyẹ̀rá fún. àṣejù ò dáa rárá o.